أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو فالله با أترى لكم الله أترى جزة الله با هو النبي محمد صلى الله عليه وسلم àti àwọn aráàlẹ́ annabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́hun pẹ̀lú ìlànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbìdà kìyàbà ibadallah àlàyé tí a ń bá lọ àlàyé nípa ìtumọ̀ Suratul Kahf àtúwà bá àlàyé ayà yẹ dé orí ayà àádọ́ta ọ̀nà ni a bá ayà dé ayà 50 náà ilé ìtawà ń sàlàyé lọ lórí ayà yìí òun náà ni ọ̀rọ̀ àgbọ́yé àwọn èèyàn nípa àṣíjú nípa ìmáṣe ṣíjú àgbọ́yé tí àwọn èèyàn ní nípa ẹ̀ òun náà ni a ní láti ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ lórí àwọn àgbọ́yé yìí kí a sì fojú dọ́gbadọ́gba ojú déédé ká fi ojú nǹkan ìkáfẹ́ ìwò kí a máa sí àbòsí nítorí pé ilé báyìí ẹ̀sẹ̀ ọlọ́run bá ní ilé tó jẹ́ sí pé ibi tí ọlọ́run bá ní kẹ́lá tó bá gbé ká òun náà ni ẹgbẹ̀rẹ̀ gbé ká ìdájọ́ tí ọlọ́run bá ní kẹ́lá bá sì fún gbogbo kan òun náà ni ẹgbẹ̀rẹ̀ fún ìbíta wá dé òun náà ni nípa àlàyé àwọn tí wọ́n sọ wípé sùjú wípé ìtumọ̀ rẹ̀ òun náà ni kí ẹ fi orí kanlẹ̀ kí àwọn oríkè méjèèje ó sì pé lára ẹ̀ ó sì pé lára ẹ̀ tó forí kanlẹ̀ yìí nígbà tó bá forí kanlẹ̀ rẹ̀ wọ́n lé ibá yìí kan òun náà náà pè nínú ṣẹ̀ríà wọ́n lé ibá yìí kan náà pè ní sùjú wọ́n ni torí ẹ̀ gbogbo bàkígbà tí èyàn bá tàbá ń tẹ̀kíra wa àbá ń kólẹ̀ fúnra wa tí àwọn oríkè méjèèjì yóò bá ti pé ajá sí pé àti tèsì júlù ni ẹ ajá sí pé nǹkan tàà ń ṣe kò sí láìpín mẹ́ nǹkan tó tọ́ ni ìgbà ó ní nǹkan yóò tó máa jẹ́ wọ̀ ìgbà tí àwọn oríkè méjèèjì tọba tó pé lára sùjúdù tàà ń ṣe tọba tó pé lára nǹkan tàà ń ṣe ìgbà ẹni yóò tó máa jẹ́ sí pé ó ṣe sùjúdù nìyẹn so pé gbogbo àwọn ẹ̀rí eléyìí tí ó túmọ̀ sí pé àgbọ̀rọ̀ ṣe sùjúdù fúnra wa tánàbí sallallahu alaihi wasallam tí ń kọ fúnra wa tó ń kọ fún wa nípa sùjúdù wọ́n ní gbogbo ẹ̀rí wọ̀nyí àwọn nítumọ̀ rẹ̀ náà ni pé ìforí kan lẹ́la tánàbí sallallahu alaihi wasallam wa tí ó báyìí ni àgbóyé alákọ̀ọ́kọ́ ilé ta ìyẹnjú láti jẹ́ kó rí pé sábásọ̀rọ̀ nípa sùjú kò túmọ̀ sí pé ó di ọ̀ràn ẹ̀yà kí wọ́n oríkè méjèèjì pé àwọn oríkè náà fi ṣe sùjú lórí irun yẹn kò dìgbà tí méjèèjì bá pé kátó sọ pé yẹn ṣe sùjú gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀ orùkú rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sí júlù náà ló ṣe gbogbo ẹnikẹ́ni tí ó bá tó ṣe tí ó tó rùkú rẹ̀ náà tó ẹ́ sí pé ọkàrà tẹ̀rí báyìí àṣùjúlù ní irú ẹni bẹ́ẹ̀ náà ṣe ilé báyìí ni àwọn àlàyé tí a ń ṣe lọ àyà tí a wá tí a dúólé lórí òun náà ni àyà ilé tọ́wà nínú Suratul Baqara tọ́lọ́wọ́n bá lè tẹ́lá ń pàṣẹ fáwọn Banu Israel àwọn ọmọ Israel wípé wà ìtòlìnà dẹ̀kúlù hādhihi al-qarya ọlọ́wọ́ bá ní ìrànlẹ́bì ma sọ fún alìmúmà rẹ̀ nípa ìtàwọn àwọn Banu Isra'il nígbàtí ọlọ́wọ́ bá lè kẹ́lá ń sọ fún wọn wípé udkhulu hādhihi al-qarya ẹ wọnú abúlé ẹ ẹwà wọ ẹnu ọ̀nà inú ìlú náà ẹwọ bẹ̀ sún jada lẹ́gbẹ̀rẹ̀ sujúd sọ́wọ́ sàlàyé pé sujúdù tọ́lọ́wọ́ bá alìkẹ́lá ń sọ nínú àyà yìí kí ni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alìmọ̀fàsírù àwọn tó jẹ́ bẹ̀rẹ̀ látorí afáwa Ibn Mas'ud radiyallahu anhu wọ́n sọ pé nǹkan tí Ọlọ́run bá àlékẹ́lá ń sọ àṣẹ tọ́lọ́run bá àlékẹ́lá ń pa wọ́n níbi báyìí òun náà ni pé tán bá fẹ́ wọ ẹnu ọ̀nà ẹnu lé náà káwọn ọbẹ̀ lẹ́ni tọ́tẹ̀ lẹ́ni tó tẹríba kìí sí pé káwọn ọbẹ̀ lẹ́ni tí ó forí kalẹ̀ nítorí pé kò lè rọrùn fún èèyàn láti forí kalẹ̀ kó tó wá wọlé kò lè rọrùn fún èèyàn ẹni tó fẹ́ wọlé kó wá forí kalẹ̀ kó tó wá wọlé pẹ̀lú forí kalẹ̀ kò rọrùn fún bẹ́ẹ̀ so wọ́n ní ìtumọ̀ tọ́lọ́wọ́n bá lè gẹ́rà ń sọ ní pé kó tẹ̀ àwọn ní bákanáà ìkanú àwọn àgbàfà nípa ìmọ̀ tafsiru náà àwáhàbù ibn al-Munabbi rahimahullah àwọn sọ pé ìtumọ̀ tọ́lọ́wọ́n bá lè gẹ́rà ń bẹ̀yẹ ni pé tẹ́bá wọnú lé ẹ̀tẹ́ kẹwàá forí kọmọ jẹ́ forí tẹ́lẹ̀ ìdúpẹ́ fún ọlọ́run bá tọ́lọ́run bá níjọlá lórí orí pọ́lọ́run bá níjọlá mú ọwọ́ ibi tí ànẹ́bì Mùsá fẹ́ kó wọn wọ̀ tí wọ́n ráyè àti wọ̀bẹ̀ lásìkò ànẹ́bì Mùsá tán padà wá wọ̀bẹ̀ lásìkò Yúṣà pé kán forí kalẹ̀ ń bẹ̀ kán forí kalẹ̀ lẹ́yìn tán bá wọlé tán àkọ́mọ wá jẹ́ wípé wọ́n fi ń ṣe ṣúkúrù wọ́n fi ń ṣe ìdúpẹ́ fọ́lọ́run bá so ẹ bá rí sí wọ́n nílé báyìí wọ́n ní torí pé hálù ni wọ́n ní ìṣesí wọn lẹ́yìn tàbá wọlé tàbá bá lè gẹ́lá ń sọ so ẹ báyìí sí so wípé hálù yìí hálù yẹ́wà mọ̀kọ́dá òní wọ́n ní hálù tó wà mọ̀kọ́dá ìtumẹ̀ ní pé hálù tó jẹ́ sí pé wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tán bá ti ń wọnú ilé náà ni wọ́n sọ pé ká forí balẹ̀ kọ́ wípé wọ́n kàn tó ọ̀rọ̀ yẹn papọ̀ bẹ́ẹ̀ ni ìtàn sọ ní pé wọ́n kọ̀ dárọ̀ rẹ̀ pé lẹ́yìn tẹ́ bá wọlé tán ṣe bá ní sí wọ́n ti kọ̀ dárọ̀ kẹ́kẹ́ wọ́n ti fi kẹ́kẹ́ pamọ́ sínú ọ̀rọ̀ yẹn wípé tẹ́ bá wọlé tán nígbà yẹn ní kẹ́ forí kẹlẹ̀ kìí ṣe pé nígbà tẹ́ bá fẹ́ wọlé ṣe so eléyìí báyìí ó ní kátà sọ pé ó ń dá ìrújúlẹ̀ àbó ń dá ìfàmfàálẹ̀ láàrin àwọn tí wọ́n gbà wípé kò sí nǹkan tó burú ká máa tẹ̀ àtàwọn tó gbà pé títẹ̀ kí ni o nǹkan yìí nǹkan tí ó dá ní náà báwọn wà láyé fẹ́ pẹ̀lú tẹ̀fsíìrù àwọn méjèèjì nígbà tó ìjẹ́sí àwọn méjèèjì náà àgbàfà ni wọ́n nínú ìmọ̀ tẹ̀fsíìrù الإمام ابن عباس رضي الله عنه أربعفان ولنهما تفسير بكنا وهب ابن المنبه ابن المنبه رحمه الله أربعفان ولنهما تفسير سي أبي صحيح تفسير ابن عباس òun lápà wọlé láti tafsiru wáhùbù ibn al-munabbih ìdánulé àbí tafsiru wáhùbù ibn al-munabbih lágbà wọlé táàtì tafsiru ibn abbas ìdánulé náà àwọn tó ń gbà wípé ìkúnlẹ̀ òṣè kankan yìí àwọn gbà wípé tafsiru Wahbu ibn al-Munabbih làwọn mú àwọn bìtì náà bá sílẹ̀ kí lọ́fà torípọ́ bá fẹ́ lọ́rọ̀ mú torípọ́ bá fẹ́ lọ́rọ̀ mú bẹ́ẹ̀ nítorí ẹ̀ ní fi ọjá hà ní wọ́n fi sọ pé tafsiru tí Wahbu ibn al-Munabbih tó ṣe lórí ááyà yẹn ọ́ntẹ̀sùwọ̀n ti náà bá sílẹ̀ èyàn gbọ́nà máa sọ̀rọ̀ pẹ̀lú fẹ́lú pé nǹkan ìbá fẹ́lú mi àwọn béèrè pé kí lọ́fà tẹ́ẹ̀bí sọ pé tẹ́ẹ̀bí ní mẹ́ìlù sí bí ìtumọ̀ wà wùgbò nẹ́bí tó fún àyà yẹ tẹ́ẹ̀wà gbé lórí ìtumọ̀ náà gbà kò sí kẹ̀kẹ́ ju pé ọba fẹ́lú ọmọ lọ kódà tàà bá fẹ́ ṣe tẹ̀rìjíyà tàà bá fẹ́ fi kan rinlẹ̀ tẹ̀fí ìrìnà ìbáṣìlẹ̀ káṣìlẹ̀ lórí títí wá ní ìrìnà lọ́dí tó pé ibn abbas sọ̀hábí lò wáhàbù ibn al-munabbi tàbí ìní ọmọ kéwà àwọn sọ̀hábà ló ń jẹ́ báwo lẹ́ẹ̀ṣẹ́ fi tafsiru tàbí èyí báwo lẹ́ẹ̀ṣẹ́ rọ̀ jáhà rẹ̀ lórí tafsiru sọ̀hábí ilé ìbáyìí kẹtàkẹtà ni àìnímà nípa usulu tafsir ulumul Qur'an ní máa alákọ̀ọ́kọ́ tó ga jù lọ́dọ̀ àwọn afáwọn ní ulumul Qur'an òun náà ni ká tú al-Qur'an bil-Qur'an tafsirul Qur'an bil-Qur'an ẹlẹ́ẹ̀kejì òun náà ni tafsirul Qur'an bí sunnati nabawiyya ilé tó tún ga tẹ̀lé nípò òun náà ni ká tú ọ̀rọ̀ náà bá pẹ̀lú súnnà nabi sallallahu alaihi wasallam ilé tó tẹ̀lé lẹ́lẹ́kẹta òun náà ni tafsirul Qur'an ìpele ẹlẹ́ẹ̀kẹrin lọ́wà nígbàtá àbárí tafsir àwọn sọ̀hábà ṣe bá ní ṣe awò ààrí àyà tó ti awò àyà ya àrí hadisi tó ti àwárí ìkẹ́kẹ́ lọ́rọ̀ àwọn tó ti láàm ọwá kẹta wo tafsir yẹ awa òun náà jẹ́ tó bá wọ́n wá lè ṣe gbé ọlá fún tẹ̀síru tí wá wí ìrùnlẹ́gbì tó ṣe lórí ilé tí náà bá ti ṣe tó yẹ́ bá ní sí tó yẹ́ ni pé lè láì àbùkù ti wọlé so nǹkan táwà sàlàyé fún wọn ni pé ayà yìí àti nǹkan tí Ibn Abbas ọ̀pọ̀lọpọ̀ ẹgbù tó tú àdílé tí wá wí ìrùnlẹ́gbì tó tú kò sí kankan nú ẹ̀ tí ò tẹ́kẹ́ni kò ẹ̀ tí ò lọ kò yí bá ní sí kí ló fà òun ni pé àwọn àwọn àlùfàsírù àwọn àfá olùmọ̀ nípa ìmọ̀ tafsir wà máa ṣe bẹ́ẹ̀ nígbàtí àyà bá wá àbí kálìmọ̀kẹ́ nínú àyà tó bá wá tó bá ní ìtumọ̀ tó pọ̀ tó bá ní ìtumọ̀ tí ó pọ̀ gidi gan òun kálukú nínú àwọn àlùfàsírù wọ́n wá mú ìtumọ̀ ẹyọ ẹni ilé tí wáyà yẹ pé ìkàtà ẹ̀yẹn sọ lélẹ̀ ẹlòmínú oṣù mútùmà mí nínú kan tí kálìmà yẹn ní nítùmà òórùn òtùbìtú ẹlòmínú oṣù tútùmà mí ẹlòmínú oṣù tútùmà mí gbogbo ọpáwátá sì ní ìtumà tí wọ́n fún gbogbo ẹ̀páwátá ló wọlé nítorí pé kálìmà yẹn tí gbogbo tí so wa bitali eléyìí báyìí náà ló ṣẹlẹ̀ nínú àyà yìí tafsir ibn Abbas tú wípé ọlọ́run ọba lè fi láń sọ fún àwọn Banu Isra'il wípé tó bá wọnú ilé yẹn tó bá fẹ́ wọnú ilé yẹn ká wọ ọbẹ̀ lẹ́ni tí ó wọ ọbẹ̀ lẹ́ni tó tẹ̀ lẹ́ni tó tẹ̀ wọlé so ibà ní ti so ibn Abbas ń jẹ́ kóyà pé hálù tó wà ń bẹ̀ yẹn hálù tọ́lọ́run ọba ní kẹgbà wọlé ń bẹ̀ yẹn kìí ṣe hálù tó wà mọ́kọ́dáwọ̀ ilé tó ń pé kí ni o hálù tó jẹ́ wọ́n kó papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ni tó jẹ́ pé ó rìn papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ni so ibá ní hálù tó jẹ́ pé ó rìn papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ni tó ẹni pé ẹ wo inú ilé yẹn lẹ́ni tọ́tẹ̀ hálù tẹ́gbà wọlé ìtẹ́sí tí ẹ fi wọnú ilé náà òun náà ni pé ẹ má wọlé yẹn lórí ìbò ẹwọ mẹ́lẹ́gbẹ́

táà bá nílò kẹkàtù kẹlẹ̀ kásọ pé abẹ́lò ti dínú ẹ̀bá àtàlélò tí wágùn ìdòrò náà bí táà sí sọpá abẹ́lò ti wágùn ìdòrò náà bí táàlélò náà ẹ̀bá tábábẹ́lò méjèèjì papọ̀ ó lọ nígbàtí jábíù bá sì ti rọrùn tí ẹ bá ti rí ọ̀rọ̀ méjì tó mẹ́jà yìí pọ́n tó mẹ́jà yìí pọ́rọ̀ yẹ takora wọn nǹkan lẹ́kọ̀ọ́kọ́ tẹ́kọ́ ṣe ní pé ẹ̀kọ́ ṣe jámíù ẹ̀kọ́ ṣe tàòfíì eléyìí báyìí iṣẹ́ usulul fiqh ni ìtumẹ̀ ní pé ẹkọ́ kó àwọn ẹ̀rí ẹ papọ̀ àwọn ayé àyẹn tó mẹ́jọ wípọ̀ pọ̀ tó forí gbára wọn ẹ àbáwọn hadith tó mẹ́jọ pọ̀ takora wọn ẹ ẹ wá kó gbogbo ẹ papọ̀ ẹ lò gbogbo ẹ papọ̀ tó bá jẹ́ kó ṣe lò papọ̀ tí ò bá ṣe lò papọ̀ pátápátá ìgbà ẹlẹ́tù tẹ̀ tẹ̀rùjí jamiu lẹ́lẹ́kọ̀ọ́kọ́ tẹ́ bá bẹ́ ṣe jamiu tí jamiu ọ̀gá lọ lẹ́tù lọ síbi tẹ̀rùjí àtúwọ́láwọn mọ̀rọ̀ jihad tẹba bẹ́ ṣe tẹ̀rìjí pọ́rọ̀ ìlọ́wà rọ́jí ìjọ̀rọ̀ ìlọ ó tún láwọn mọ̀rọ̀ jihad kéde pẹ̀lú fẹ́lú kéde pọ́rọ̀ tọba bá fẹ́lú tèmi mú ma sọ wípé ó tẹ́sùn lórí ọ̀rọ̀ kejì ẹni kejì tó sọ pé lè tọba bá fẹ́lú tòun náà mú ẹlẹ́kejì tóun náà mú yẹ òun ló tẹ́sùn wọn wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ó dàrú bẹ́ẹ̀ tó bí ẹ̀sìn ẹ̀sẹ̀ pẹ̀lú fẹ́lú ó láwọn mọ̀rọ̀ jihad ó láwọn nǹkan tí yẹn ó láwọn rinṣẹ́ tàbí mọ̀ pọ́rọ̀ ìwà rọ́jí ìjọ̀rọ̀ ìlọ

tó bá ti wá jẹ́ sí pọ́n mútùgbà méjèèjì a jẹ́ sí pé ìtẹ́ ìta fún òtìpàdà wá wọlé tọ̀ yìí kí ni kẹtẹ́ ìta fún ẹ̀ẹ́sàtẹ́ ẹ̀ẹ́sà wípé sùjúdù máa ń bí ní títẹ̀ ìkẹtẹ́ ìta fún ní ẹ̀nà ìdẹ́gbà tẹ̀síru náà bá sí wọlé tó jẹ́ pẹ́ wọ́n fi tẹ̀síìrì sọ̀hábí lẹ̀ wọ́n padà lọ́rọ̀ tẹ̀síìrì tábì nítorí pé wọ́n sáfẹ́ ẹgbà ìpé sùjúrù mú túnmà títẹ̀ tẹ́sùn pé tẹ̀síìrì mú àbá àti túnmà rẹ̀ pé wọ́n tẹ̀ ní àbí wọ́n ní ẹ eh, wọ́n ní ìgbà tọ́pa ní pé báwọn ọlọ́wọ́ bá lè kí ó sì máa sọ fún ọmọ ká tẹ̀sán tó wẹnu ọ̀nà wípé tó àbá ti tẹ̀kẹ́ borí gbálẹ̀kùn pé lájúmùl fáídà nìyẹn pé ọlọ́wọ́ bá lè kí é sọ fún yẹ̀mẹ́ àwọn sọ fún ipẹ́ irú ìròrí yẹn ìròrí ṣètọ́ ni eré lẹ́pẹ̀ ní kìyásùn ìbìlìsí kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àṣẹ tọ́lọ́run ọba àdékẹ́ lábá páyàn ìtọ́kan ni al-imtisal máa tẹ̀ láti ọlọ́run ọba tọ́lọ́run ọba àdékẹ́ lábá pa á láṣẹ kò ní ìdíkọ́ ọmọ wádìí pé láti ẹyẹ tó wá ń méjì sẹ́yìn àwọn olùbìlà ṣètọ́ọ̀nì nìyẹn nìyẹn kọmọ sọ pé ilẹ̀kùn yẹn kìí ṣe pókúrú

ó ti gbọ́dọ̀ sọ pẹ́lẹ̀ fún kúrú láì sí dẹ̀lú kankan ìbòrò tí wọ́n rí pẹ́lẹ̀ fún kúrú ọgá ìsọ̀ìlíyà lólò káì nìkan tán pé ní ìsọ̀ìlíyà ni pé ó mú ìrọwà fún alásọ̀rọ̀ àwọn bànú ìsọ̀ìlì ni tó pẹ́lẹ̀ ìráyé ẹsẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò Ànábì sọ́lọ́sọ́lọ́ tó ṣẹlẹ̀ ní àwọn àlúmà tó kọjá lásìkò Ànábì ni tó yíra ní sí ìsọ̀ìlíyà ti ti ní ẹmọ́ta àbùtọ́wọ́ sọ hìmù ní pé àkílò tó yíra ní sí kí la mẹ́fà yọ́ lẹ̀ ní pé so nígbà tí ò ti sí sẹ̀bí ìlú fún wa kò ti sí nọ́sù kankan fún wa ta lè fi sọ ìpínlẹ̀ kò yẹ kúrú ajẹ́ sí pé gbàgbé ìpínlẹ̀ kò kúrú ọlọ́run bá lẹ́kẹ̀ lápawọ́ láṣẹ kí wọ́n tẹ̀ wà káàdà wájìbà àlẹ́yìn àyẹ̀mtẹ́sì lórí amúrìláhì subhanahu wa

ó ní ma min ayatin fil Qur'an illa a'lamu ma'naha Ibn Mas'ud ní kò sí àyà kan nínú al-Qur'an àyàfi kọjá tí wọ́n mọ̀túnmà àyà yẹn pé àyà kan wà nínú al-Qur'an ní tẹ́lẹ̀ Ibn Mas'ud tí ó mọ̀túnmà rẹ̀ kò sí nínú mọ́ máa sì kò sí àyà kẹ́kẹ́ náà al àti kí mọ̀ ìgbà tọ́sọ̀ kalẹ̀ bákanáà wà kayfa unzila báwo gan láẹ̀ẹ́rìn sọ̀kalẹ̀ kò sí àìrẹ́lọ́ Kùránì tí ìmọ̀ bóyí sọ̀kalẹ̀ mo mọ ìjímọ̀ gbogbo àyà Kùránì pátápátá mo ti mọ ìgbà tí kọ̀ọ̀kan wọn sọ̀kalẹ̀ mo ti mọ báwọn lẹ́yìn sọ̀kalẹ̀ wà fima unzila orí kíláyẹ̀ sọ̀kalẹ̀ lórí mọ́mọ́ àwọn àbáwọn máa ń jẹ́ kó yàrí pé tí fún ìtùmẹ̀sùnmẹ̀sùn yọ́ gbọ́lá ìlú tó bá fi lè jẹ́ sí pé gbogbo nǹkan nípa kùránì lọ́mà ọmọ ìtumọ̀ gbogbo àyà kùránì ẹyá ó sì máa bí kọ̀ọ̀kan tí àyà kọ̀ọ̀kan ti sọ̀kalẹ̀ àtàtìkò kó ti sọ̀kalẹ̀ àti báwo lè sọ̀kalẹ̀ báwo wá ní ìdọ́nù so Ibn Mas'ud tó òun lọ tẹ̀lé Ibn Abbas nínú ma tafsiru ẹni tó sì kẹta orílẹ̀-èdè Ubayy ibn Ka'b ẹni tó sì kẹrin orílẹ̀-èdè Ali ibn Abi Talib àwọn mẹ́rẹ̀ ni ẹkùn tẹ́lẹ́gbẹ̀ wọn àwọn sàhábà ní tafsir àwọn ń sọ wípé Ibn Abbas àti gbọ̀dọ̀ Ibn Mas'ud wọlé àwọn sọ Ibn Abbas wá túmọ̀ áyà kan tí ó sí àyà kẹtíbìnà bá sí ọmọ túnmọ̀ rẹ̀ nínú Al-Qur'an tí ó sì sí àyà kẹtíbìnà bá sí ọmọ ìgbà tó sọ̀kalẹ̀ tí ó ọmọ tó ti torí ẹ̀ sọ̀kalẹ̀ àti báwọn lórí sọ̀kalẹ̀ ìwọ́n wá ń rọ̀ já tafsiru Wahb ibn Munabbih lórí tafsir Ibn Abbas tó ti páyọ́ lọ́wọ́ báyá tí ìpáyọ́ lọ́wọ́ ti ń bẹ̀mú ọ̀tá tó bá ń bá àlùmọ̀rọ̀ jihad tó ní ṣe bẹ́ẹ̀ láíláí ẹlòmínú wọn sì ní òṣèlú fítì lọ́nà ọlọ́ṣẹ́ ní Egypt bá mọ̀rọ̀ jihad dàrú mọ́ lójú ilẹ̀ níbi rọ̀ jáhà tafsir wahdi ní rẹ́bí níbi rọ̀ jáhà rẹ̀ lórí tafsir ibn àbá títàtí ò dákẹmọ̀ kọ̀mẹ́rin bá ń gbé nínú àbá so ala kulli hal ìta fẹ́ fàyọ́ bẹ̀ ní pé kò àmọ́ nítorí tẹ̀fsíìrù burúkú tí wọ́n ti gbára lé wípé sùjúùdù gbọ́dọ̀ àwọn nǹkan méje gbọ́dọ̀ pé bẹ̀ nítorí ẹ̀nà ìgbẹ́gbà tí Ibn Abbas wọlé kọ̀ bá fẹ́ ẹnu wọn kéwá sí léyìn nìkan sùjúùdù nínú Al-Qur'ani mẹ́ta ní máa ń pín sí alákọ̀ọ́kọ́ àti sàlàyé onílẹ̀ tẹ gbọ́ èèyàn kéèyàn fi gbangba wájú kan àtoríkè méjèèje ẹlẹ́ẹ̀kejì àti sàlàyé onílẹ̀ kéèyàn tẹ kọ̀kọ̀ ẹlẹ́ẹ̀kẹta kódà tọ́ka mí ni ṣùgbú ìlásán ìtẹ́rí bàbá sí ọlọ́wọ̀ bá lásán kéèsè tẹ́rí bàbá yíò ìtumẹ̀ ní pé ìmá àkáti ọlọ́wọ̀ bá máa ṣẹlẹ̀ léyẹ̀ lórí kí èsù márùn gbẹ́dá sí wọ́n pè ní ṣùgbú pé kí ọlọ́wọ̀ bá lè kẹlẹ́sẹ́ kọ́ máa dára léyẹ̀ lórí kí èsù márùn gbẹ́dá sí gbogbo rẹ̀ ní bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé ń sàárẹ̀ ń tòsí àwọn àdánwò ń ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ṣe sùjúdù fọ́lọ́run bá nìyẹn tó gbé sùjúdù méjì ni alákọ̀ọ́kọ́ àsùjúdù ìkhtiyari sùjúdù tó ẹgbẹ́ èyàn máa máa fún rẹ̀ jẹ sùjúdù ní èyàn máa ṣe èyàn ṣe sùjúdù fún rẹ̀ èyàn máa máa jẹ sùjúdù kẹni ẹlẹ́ẹ̀kejì àsùjúdù ìfìrọ́rì sùjúdù túláàsì al-ìfìrọ́rì eléyìí báyìí èyàn fẹ́ èyàn kọ ohun èyàn tẹ̀ eléyìí báyìí lùsùjúrù àsùjúrù ìfẹ̀rọ́rí owó nílájá bẹ́ẹ̀ ni kò lẹ́sẹ̀ ìntọ́ ẹgbẹ́ kẹsì wọn fúnra rẹ lọ́tẹ̀ ọlọ́run bá lè fẹ́ ló ṣe bẹ́ẹ̀ lọ lórí ọwá fẹ́ ọkọ̀ ó dùn ohun kò dùn ohun ó ṣe kí ni ohun ó tẹ̀ náà ni ó tẹ̀ fásí ọlọ́run bá ní ó tẹ̀rí bá fásí ọlọ́run bá ní eléyìí báyìí àti mùsùlùmí àti kèèkèé gbogbo ara kó síbẹ̀ olọ́run suratul nahli jare ó wà ní suratul nahli ó ti wà nínú suratul ra'd àmìlẹ̀ ìtọ́ àgbọ́rọ̀ tí wọ́n fẹ́ ká ń se olílẹ̀ tó wà nínú suratul ra'd ọlọ́ọ̀bá ni walillahi yasjudu man fi samawati

ṣeìtọ́n ó ṣe sùjúdù fọ́lọ́run ọba walillahi yasjudu man fi samawati wal ardi taw'an taw'an oní sùjúdù tàwọn ẹni ọlọ́run ọba wà káwàá oní sùjúdù àwọn ẹgbẹ́ ìtẹ̀lẹ̀ ọlọ́run taw'an ni pé ní ti ti tẹ̀lé tọ́lọ́run ọba àwọn ẹ̀dá tí ń bẹ ní sánà àti ilẹ̀ wọ́n sáwọn èèyàn bẹ́ sánà àti ilẹ̀ tán ẹ̀rìpọ̀ pọ́pọ̀ lẹ́pẹ̀tẹ̀ àwọn ẹrú ọlọ́run yẹn wà kẹ́rù ha àwọn ẹ̀dá tó wá ń bẹ lórí ilẹ̀ bá mú tó ẹ́ tí wọ́n ń forí balẹ̀ fọ́nà ọba àmọ́ wọ́n kọ̀ tó ti pé wọ́n kọ̀ yẹn náà ó ti mọ̀ sí sùjúdù fọ́nà sùjúdù ó mẹ́yẹ ìtumẹ̀ ní pé wọ́n máa tẹrí bá fásí ọlọ́run ọba tásí ọlọ́run ọba dé nígbà sí ọlọ́run ọba wo al-amrul kauni àti ọlọ́run ọba pé kí nǹkan báyìí máa tẹ̀lẹ̀ tí ó sì máa tẹ̀lẹ̀ lábẹ́ túláàsì kódà kéèyàn fẹ́ kéèyàn mọ́kọ̀ kéèyàn fẹ́ kéèyàn kọ̀ kò yé báyìí kò sẹ́ni náà ní wa tí ọmọ sàárẹ̀ kò sẹ́nà ní wa tó rú ọmọ mú àbí ṣùjúdù ni ẹbá sí ọlọ́run bá ó ti dé ó sì gbọ́dọ̀ máa tẹ́lẹ̀ síwá bẹ́ẹ̀ kò sẹ́nà tó ìtú ọmọ mú kò sẹ́ni tí èmi ọmọ pa kò sẹ́ni tí ọmọ bàjẹ́ kò sẹ́ni tí ọmọ dùn kò sẹ́ni tí èyàn ọmọ kú fún gbogbo àwọn ní ṣùjúdù nígbà tí a wá tọpẹ́ ṣùjúdù àti tí gbogbo eríkè méjèèjé pé tọ̀ ṣùjúdù bí nǹkan eríkè méjèèjé ló pé àbí àwọn sùjú ọ̀pọ̀ àwọn ọ̀nà mẹ́tẹ̀ta tí sùjú ma ń jẹ́ nílé nítorí ẹ̀kíyàn tó tú áyà kan àbíkó tó tú hadith kan àbíkó tó tú tírà kan ọ̀rọ̀ tírà kan kẹ́lìmọ̀ tọba tú ọlọ́wọ̀rọ̀ mẹ́gbọ́ ọ̀nà wo ni kẹ́lìmọ̀ gbogbo ọba ìyẹn ni ó fún wa ní pé ní ó nìkó túnmọ̀ sí pé ó fún ní tẹ̀fsí tó ná sábà ẹ̀ ó fún ní túnmọ̀ tó bá mú kò tí yẹ bá ní sí àmọ́kọ̀kọ̀wá wò pé ẹwọ ní ti ẹwọ sọ̀lá kẹwàá tún sọ̀lá sí o wọ́n wò pé láyé tí ẹ kò sí kàtí sọ̀lá kò sí túnmọ̀ tó múwájú wọn nìkan lọ tọba wá débi ayé àtọwà nínú sọ́rọ̀tún táwọ́bà kó ló ṣe tú ẹ tọ́lọ̀wà lẹ́gẹ́lá sọ bá lẹ́bí sọ́lọ́sọ́ ìgbé kúzmin àmúwálìhìn sọ́dakọ̀ ọlọ́wà lẹ́gẹ́lá pàdé bí láti pé kọ́ ma gba sọ́dakọ̀ lọ́dọ̀ àwọn òmìnirí kọ́ ma fi wá sàfọ̀mà fún wọn kó sì ma jẹ́ zàká fún wọn ọlọ́wà lẹ́gẹ́lá sọ pé wà sọ́lì àlẹ́yìn lẹ́yìn náà kọ́ máa ṣe sọ̀lá fún wọn

wọ́n wé náà ni ó máa lọ eh, sọ̀láàtù lọ́dọ̀ tí ẹ̀ kò túnmọ̀ kankan jù ìwọ̀n nìkan lọ tó bá dé bí ọwà tún sí òun náà kò yé báyìí sí tó tàbẹ́ pàyọ́ndẹ̀ ní pé èyàn gbọ́nà máa sàbòsí lórí ayọ̀ ọlọ́ọ̀ba àbí àdífù ànábì so látara báyìí àwọn ilé ìjọpọ̀ ìlàpẹ́ sùjúdù àwọn nǹkan tó túnmọ̀ sí lélẹ́ báyìí kò túmọ̀ sí pé nígbà tí èèyàn bá tó ń forí balẹ̀ lórí àwọn eríkè méjèèjì káàkiri fún èèyàn sàjádà pẹ̀lú lílo alukur'an tọ́nà ọba lè tẹ́lá lò àti lílo hadithu tánàbí sallallahu alaihi wasallam ẹ̀sìn ní múṣẹ̀rí àfilọ́nà méjèèjì náà ríta ti múṣẹ̀rí àìnẹ́niyàn bẹ̀rẹ̀ láti mú lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìlú mú tó kù inú alukur'an àti sunnah ní ìsìndá ibi tá ti mú náà nílé so elébà ìjálá kọ̀kọ́ nínú àwọn ìkàtà rí láti yẹjú pé kí làgbọ́yẹ sùjú ṣe sùjú rí tó túnmọ̀ sí pọ́nìbà táwọn eríkẹ méjèèjì bá tó pé láti sọ pé yẹn ṣe sùjú àbí èyẹ lè ṣe sùjú táwọn eríkẹ méjèèjì ò ní pé so a rí pé pẹ̀lú àwọn nǹkan ìbáyìí ó ti clear rí pé sùjú kò túnmọ̀ sí pọ́nìbà tó ríkẹ méjèèjì bá tó pé ẹlẹ́ẹ̀kejì ní kàtàwà sàlàyé òun náà ni pé kí wá láwọn ẹ̀rí tán gbára lé tán sọ pé kódà nínú àwọn tọ́tọ́ ní ká mọ̀ tẹ́wà wọ́n ni ẹ̀tọ́ wa ní kátẹ̀ wọ́n ní kílọ́fà wọ́n ní torí hadith wa ní sahih muslim anábi sọ́tọ́lá sọ́tọ́ pé inna Allaha awha ilayya an tawadu hatta la yaskhara hatta arábìnrin iná lọ́ha áwọ̀há iléyà àntàwàgọ́ìn ọlọ́run bá lẹ́kẹ́ láti ránṣẹ́ sí èyà nẹ́bí sallallahu alaihi wasallam pé kí n sọ fún yín pé àntàwàgọ́ìn ẹmọ ẹ̀rẹ́ra ilẹ̀ o so wá nínú àwọn rọ́mùsù nínú àwọn àmì so ọ̀rẹ́ anẹ́bí ti pa ọlọ́wọ́ bá ti pa nẹ́bí láti ẹni fọ́sọ̀ mú abẹ́ká ma ra wálẹ̀ tẹ́gbọ́n rẹ̀ ní ká ma kólẹ̀ báyìí ẹwòjó tàwádú kárẹrẹ nílẹ̀ ìtumẹ̀ ní ká mẹ́ kúnlẹ̀ àwọn òzùbìlà níbo ni wọ́n ti ń túbẹ̀ níbo lẹ ti rí tí Kùránì lọ́lọ́ ìkúnlẹ̀ fún tàwádú rẹ̀ ni àbí súnnà lọ́lọ́ ìkúnlẹ̀ fún tàwádú rẹ̀ àbí lágbáwá tẹ́nu mọ̀kútàbọ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí pé àtàwádú rẹ̀ ìrìnṣẹ̀ náà ní jẹ́bẹ̀ wallahi kò síbi tẹ́ẹ̀tì tàhájì lẹ́lẹ́ ìchallenge lẹ́lẹ́ ayà tó bá sọ pé ìkólẹ̀ ni tàwádúrì àbí àbí tó bá sọ pé kákólẹ̀ inú túnmọ̀ tàwádúrì lọ́wà àbí àbí àwọn ọ̀rọ̀ àwọn lábáwá tó bá gbé túnmọ̀ rẹ̀ wá pé àtàwádúrì ìkólẹ̀ ni ẹgbẹ́ ìmọ̀ tú ọ̀rọ̀ náà sí pẹ̀lú ilé ìkẹta ń pè ní tàwádúrì òun náà ní pé kéyàn sí ìtẹríba táwà ń sọ ìtí ọba jọba sọ pé tẹríba kìí ṣe bẹ́kẹ́ yẹn tẹrùn kọ̀kọ̀ náà ń pè ní tẹríba kìí ṣe bẹ́kẹ́ yẹn tẹrùn kọ̀kọ̀ náà ń pè ní tẹríba gbogbo nǹkan tẹ́yẹ bá ti lè ṣe fún èyàn tí ó túmọ̀ sí pé èyàn ń pẹ́lẹ́ tí ó túmọ̀ sí pé èyàn ń fi ìkéré sí ìhàn sí èyàn ti ń fi àjùlọ rẹ̀ hàn lórí èyàn náà ń pè ní tàwà ọdún so yíba ìrísì náà anẹ́bí wọ́n sọ pé Allah awha ilayya an tawadu'u hatta la yafkhara ahadun ala ahad anẹ́bí ní kẹ́lẹ̀ kankan nù yí bàbà máa ṣe gbéraga lórí ẹni kejì bákan náà tẹ́ bàbà tayọ àlàríra yí lórí so látara báyìí àdíjì tamuwa yìí kò ń sọ jẹ̀rí lórí pé ká máa tẹ̀kíra wá nìyẹn nítorí pé tọ́wọ́ ẹ̀kọ́ òun ìdẹ̀lì nǹkan máa tẹ̀kíra wa a jẹ́ sí pẹ́nu tàwà ojú ìtaàrí tí ó pọ̀ lára wọn sọ̀hábà ní pé wọ́n máa tẹ́lẹ̀ fà Nábì sallallahu alaihi wasallam gbogbo àwọn àdílà táà ti rí báwọn sọ̀hábà fẹ́ máa ṣe àwọn ẹ̀fẹ́ gbẹ́gbọ́n yẹ tàwà ojú ẹ̀ lọ sí ibi báyìí Ànábì kọ̀ fún ẹgbẹ́ náà ẹ má ṣe fún mi àwọn náà ẹgbẹ́ gbẹ́gbọ́n yẹ pé náà wọ̀n ta lè gbàdára wá lẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n rẹ̀ ká máa tẹ̀ fún ìgbàtánẹ̀ sí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bí Ànábì ni wọ́n gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ó túnmọ̀ sí pé kò sínú tàwádúrù ni tó pẹ́ báyẹ̀ pọ́pọ́ wà ní tàwádúrù anẹ́bí ọlọ́ọ̀bọ̀ ò ní pa anẹ́bí láti kọ́mọ̀ sọ fún wa káàmọ̀ sí tàwádúrù káwọn sábà fún wa bẹ́ẹ̀ ṣe káàmọ̀ sí wọn ní káàmọ̀ sí wọn àbórí nǹkan ọlọ́ni ká máa tẹ̀ ọlọ́ni ká máa tẹ̀ kíra wà lápẹẹrẹ tàwádúrù àwọn sọ́ọ́bà wá bẹ́ẹ̀ gbọ́ yẹ́bẹ̀ ọ̀fẹ́ máa tẹ̀fà nẹ́bí àrẹ́bì tó wá ní tọ́lọ̀ ọ̀rán mi sí pé kí a'udhu billah so ẹ́rí pé lébà iná ìtumọ̀ fẹ́nú ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àdílà tẹ́mẹ́lò nínú àwọn ẹ̀rí tẹ́mẹ́lò òun náà ni hadithu burúkú Umar àti jùtúwù Abi Bakri méjèèjì wà máa lò lẹ́rí pé a lè fi wà nítorí ó gíní bí wọ́n mẹ́rún náà ṣe burú ẹbọ́ wọn náà kúnlẹ̀ fánàbí sallallahu alaihi wasallam anábí náà yìí ṣe òun náà ṣe jùtúwù òun náà ṣe burúkú ní jẹ́bẹ̀ méjèèjì wọ́n láwọn méjèèjì wọ́n lè tẹ̀lú ìlú fáwọn láti wípé kí a máa tẹ̀kí àmẹ́ríkà máa tẹ̀kí ra wa kí ni ti àdíjì tó gbára lé lórí ti ti àbúbákìrì òun náà ni àdíjì tó wà ní sàyẹ̀hàn bukhari àti muslim ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ láàrin ànábì àti láàrin àbúbákìrì àti ọ̀rẹ́ náà tó fi wá di wípé Abubakar wá lọ sí ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam láti lọ sọ fún Ànábì pé òun ti ṣe Umar òun sì fẹ́ kí Ànábì sallallahu alaihi wasallam kó bá wọn bẹ Umar àrúmọ̀rún lọlé sí ẹ̀ ìgbà láti lọ bí àbúbákìrì gbàtí ọmọrù délé pàbá àbúbákìrì lé ọmọrù sí ti máa tó wọ́n wá sí bá àbúbákìrì lé ààyè ká tó túnkù tó wọlé wá àbúbákìrì sí yóò lẹ́rin wà lọ ìgbà tó wá rọ́rọ̀ anábi sallallahu alaihi wasallam ojú anábi wá pá sí Umaru gẹ́ anábi wá ń sọ fún Umaru pé kí ló ní tẹ́fẹ́ máa ní ọ̀rẹ́ mi lára báyìí kí ló tẹ́fẹ́ máa ní èèyàn mi lára báyìí anábi wá bẹ̀rẹ̀ sí máa ka ọlá àti àjùlọ tí ń bẹ fún Abubakar lórí àwọn sọ̀hábà yóò kún tọ́rẹ̀ bíbọ̀rọ̀ sí àríbísí anábi wá sallallahu alaihi wasallam anábi sí àbúbákìrí sí máa ń pẹ́ tí anábi bá bínú sí ọlọ́run ó dúró sí hadithu yí Abu Darda ló gbà wá o Abu Darda ní àwọn ti wà òun ti wà lọ́dọ̀ anábi òun jòkó lẹ́ báyìí kọ̀pẹ́kọ̀pẹ́ làbúbákìrí dé àbúbákìrí sálámà sáà nẹ́bì tán òun àtàlẹ́bì kíra tán àbúbákìrí jòkó lẹ́ àbúbákìrí ti wà lórí ìjòkó abubakar ti sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa tí umaru fún wa nẹ́bí o nígbàtá umaru wá dé tí umaru wá dọ́gbà nẹ́bí àrẹ́bí wọ́n dúró sí abubakar wọ́n dúró sí umaru abubakar ti wà lórí ìjòkó ìgbà tí abubakar wá rí ìbínú ànẹ́bí lórí umaru fàjátà àìláàrù kìbàtẹ́ ìhì abubakar wá sí jùtúwù èyẹ́ lọ́pọ̀ sí jáfíù alìsọpọ̀ṣe jásíwù alìsọpọ̀ṣe jùsúwù méjèèjì náà ló lọ bẹ́ Abubakar wá ṣe jùsúwù fún Ànábì sallallahu alaihi wasallam ọwá ń bí Ànábì kí lọ́pàá kí náà pè bẹ́ o ní pé nígbà tálẹ́bìn dúró sí ọlọ́run lórí ìjòkó tí abákiri wà abákiri wá change position abákiri wá yí tẹ́sí padà èyàn tó wà lórí ìjòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá fẹ́rú kú ń bí ànábì sallallahu alaihi wasallam ọwọ́ sọ máa nẹ́bí ànẹ́bí jọ torí ọlọ́run èmi kọ́ Umaru kọ́lọ́tẹ̀ ní èmi mọ́sàbò sí fún èmi mọ́sàbò sí fún Umaru wọ́n ní torí eléyìí àwọn ilé iná sí ń gbé káàkiri gbogbo àwọn mọ́sálásí wọ́n ń gbé káàkiri èyí ò kí mọ ẹgbẹ́ ìhòsẹ kí ń lójú tí ẹ́dàkùn sí irú iṣẹ́ ẹ̀rí lélẹ́ alákọ̀ọ́kọ́ ni pé a bèèrè lọ́wọ́ yí pé sẹ́ẹ̀mẹ̀kẹ́gbẹ̀rẹ̀ inu ṣẹ̀ríà wípé kẹsẹ̀rí tàhílù mahalli nìzáà tẹ́lì àti yi ẹ̀fà nkẹ́kẹ́ láàrin ara wá ń sí agbọ́gbọ́rọ̀ define agbọ́rọ̀ fefa ní tàfẹ́fà kẹ́lì àti yíma ń tàfẹ́fà lábẹ́jọ sọ̀rọ̀ parẹ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ ni ma mẹ́rí o ọ̀pọ̀rọ̀ ọ̀rọ̀ mi

nítorí kí Ànábì sallallahu alaihi wasallam kó lè kọ́ bí ara sí èyẹ ti wà lórí pòsíṣẹ́ kan ó wá fẹ́ bẹ̀bẹ̀ ó wá change position nítorí ká Ànábì sallallahu alaihi wasallam lè kọ́ bí ara sí nǹkan tí ń sọ ẹwà nítorí ẹ̀ sọ èyí ni wa ẹ̀dá kò sẹ́ kíkí lọ́wọ́ àmì báyìí sẹ́ kíkí lè lé kìí sọ̀rọ̀ kíkì ọ̀rọ̀ tí wọ́n ń sọ mí báyìí òun náà ní pé Abubakar ní Siddiq ó change position nígbà tó fẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam so ẹbá ní ṣe náà ẹlẹ́ẹ̀kejì ní pé ṣé orí òkè làbúbákiri wà sáàrẹ̀bí àbúbákiri wà lórí ìnàró lọ́wà lọ́lẹ̀ pẹ́pẹ́ àrẹ́bíbákiri àbúbákiri ti wà lórí ìjòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé tó ẹgbẹ́ tí gbogbo wa iná bá ṣe wà ìta bá ṣe ọ̀sẹ́ni tí ó kàkó bẹ́ ṣe wà lórí ìjòkó yìí tẹ́ wá bẹ́ bá mi sọ̀rọ̀ ẹwà tàparadà ẹtàparadà ẹwà ti báyìí ẹtí kúnlẹ̀ fún báwọn ẹtí kìnnì wà ẹkí mi ẹwà ìjòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹwẹ́ bá mi sọ̀rọ̀ ẹwà tàpàrà ẹwà sí báyìí wọ́n ti ń kí báwọn wọ́n ti kólẹ̀ wọ́n kólẹ̀ kí ẹ̀tí ọ̀rọ̀ láti sẹ́mọ̀ pé sẹ́mọ̀ pé sẹ́mọ̀ pé kíyàn tutù ní jẹ́ báyìí ẹ̀dàkùn èyàn wà lórí ìjòkó tẹ́lẹ̀ ìntó lè mẹ́kì mínì tó sì lè mú yà lẹ́nu ní pẹ́ tó wáyé tó wà lórí ìjò tó wá wó lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀tí ọ̀nà sáà èyí wà lórí ìdúró kó wá lọ lẹ̀bẹ́ kó wó lẹ̀bẹ́ a sọ pé tó fi kú lórí ìdúró tó fi lọ sí ní ó túnmọ̀ sí bẹ́yàn bá fẹ́ bẹ́yàn o ẹkùn lẹ́wàjú ọdẹ fẹ́ bẹ́ ní o àmìyàn tó wà lórí ìjòkó tó paradà tó tà paradà kó fẹ́ báyàn sọ̀rọ̀ káì ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn kò nídi ẹ̀dá káì ẹjọ́ ní paradà pé ọkẹ́ ni tó fẹ́ bá sọ̀rọ̀ tó ẹwọ́n tẹ́sẹ́ kí ẹ̀fẹ́ báyàn tó pàtàkì sọ̀rọ̀ sí sẹ́fẹ́ ẹ̀rí jókòó ní ìfèrè ní mẹ́sẹ̀ wáyé ẹ jókòó ẹ kí ara padà tẹ́lẹ̀ tó mẹ́fẹ́ ẹni tó fẹ́ sọ̀rọ̀ ọkà mi kókó fẹ́ báyàn sọ̀rọ̀ ọkà mi kó gbogbo àwọn dálà máa ń ṣe ìlú ẹ̀kọ́ pẹ̀lú àwọn èèyàn ni because ẹgbẹ́ call attention ènìyàn sọ́dọ̀ yí padà ẹsì fẹ́ ní kọ́lọ̀ pẹ́ kákú ẹwà tàparadà lórí position tẹ́wà ẹ position tí nǹkan táwọn fi ṣe ènìyàn tó ilé báyìí oníríkà ulẹ̀ lágbò jìnà púpọ̀ jù kò ilé báyìí sí ilé báyìí ẹsẹ̀ yí rárá nǹkan tẹ́mú wá nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ilé tọ́wà nù sàhírò muslim tí wọ́n bá rú náà ṣe burú kíníkà tó ṣẹlẹ̀ Anas bin Malik radiyallahu anhu oòrùn sọ pé ní lásìkò júrì lọ́jọ́ kan lẹ́yìn tó rí ẹ̀látà ìtàn àrẹ́bì kí o júrì fáwọn bàtánẹ́bí wá parí ojúrì àrẹ́bì wá gorí mímbà àrẹ́bí wá sọ̀rọ̀ nípa ọjọ́ ìgbìdà kìyàmà fáwọn àtàwọn àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ síwájú ọjọ́ ìgbìdà kìyàmà àrẹ́bí wá ní dájúdájú àwọn ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ tí ó ṣẹlẹ̀ síwájú ọjọ́ ìgbìdà kìyàmà tó ṣẹlẹ̀ àrẹ́bí wá bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo ipa agbábáyì ìtẹ́bàkẹ́ jùbílẹ̀ rẹ̀ máa bèèrè báyìí o torí pé lórí mẹ́kọ́ọ̀mù bí tí wọ́n wà yìí lórí mímbàrù tí wọ́n wà yìí kò sí bèèrè kan tẹ́ méjì ní dáyìí mi lórí bí tí mo dúró yìí kò sí tẹ́lẹ̀ bí mítẹ̀mì àrẹ́bì òní dáhùn nígbà tí yẹn kọ́ bèèrè bèèrè tí ò lórí lọ́wọ́ tó dáhùn nǹkan tó bá nìyàn o ẹni kó bèèrè ó ní aina madkhali arẹ́bì níbo ní wọ̀ tí bá kú tẹ́ arẹ́bì nínú lẹ́ni wallahi wallahi bó ìdọ̀mọ̀ náà nìyàn ó dọ̀mọ̀ náà gbé látọjọ́ ẹ̀ kí ẹ ma anbiya'ihi irú kẹrin lọ sẹlẹ̀ mẹ́ ó bí alẹ́bí rẹ̀ pé alẹ́bí ti bá kú sẹ́kù mọ́ lọ alẹ́bí ní ilẹ̀ náà inú lọ́lọ́ lọ straight wallahi látijọ́ ilẹ̀ ló ti wá ti gbà ẹ́kọ̀ mọ̀ torí pé ara àwọn jẹ̀lì ìrìn ẹ̀ tó gbẹ́rẹ́ kẹta lórí sọ́lọ́sílá bá fún ìrọ̀kọ́ máa jẹ́nà ní ẹni wá gbà pẹ̀lú pẹ̀lú ọdún mẹ́wàá kásọ pé alágbájá fi jẹ́nà ẹni tánà ìbá sọ́rọ̀ ọkọ́ ọmọ ẹlẹ́ni ẹni wá gbà pẹ̀lú ọmọ ẹlẹ́ni alẹ́ni tàà bá ti rí náà sùkú ọgbọ̀rọ̀ sọpẹ́ nìkan máa jẹ́nà fún bákanáà à ń ṣe ìbẹ̀rù fún pẹ́kọ́mẹ́jì ọlọ́run kò sí bí ẹ̀ lè kú tó lórí dáadáa tó ẹnìkejì ó bèèrè abdullahi bin hudafa ó ní man abi ó ní tàrí bàbá mi arẹ́bí ní abúka hudafa ẹmẹ́kọ́ tó jẹ́ kó bèèrè bàbá rẹ̀ ó mẹ́ pé wọ́n arẹ́bí wọ́n jí ibi jọba òun fi kú ọwọ́rọ̀ pálẹ́bí ò ní bàbá rẹ̀ arẹ́bí tó ní kò sí mẹ́rẹ̀ tẹ́lẹ̀ bèèrè ló ti bí jí mọ́ wà jí nínú inú wàláì kò sí nǹkan tábẹ̀ ìjọ ìtànẹ́jọ̀ ìdáwọn inú ààrẹ ẹ̀rẹ́ wá bèèrè àwọn sọ pé àtàrí sọ pé àbúkà tó dáfà wọ́n ní yẹ ni ẹjọ́ tẹ́ni yẹ ni ẹgbọ̀ yá ẹ̀wọ̀n pé á ah, ọmọ dúkú lọ́mẹ́yìn àkóbá ní ọmọ ní ohun òfin rẹ̀ ni tó fi ń yọ ọmọ burúkú jù tó láyé tó ọmọ tí ń bèèrè bàbá rẹ̀ lọ́dọ̀ àrẹ́bí ìlàpọ̀tá rẹ̀ bá wá ní kẹsẹ̀ òkútàbà ní bàbá rẹ̀ ó kómi sí wàhálà ó kómi sí wàhálà báyìí irú ọmọ burúkú wọ́n mẹ́tọ́ mẹ́mẹ́ tẹ́lẹ́ wá ní ìyá rẹ̀ tó ń bàbá rẹ̀ ni máa gbé ẹmẹ́ wo ànábì ń ṣe omi ànábì ń ṣe súnbà fún wọn tàbí ma ń ṣe súnbà kílá oríṣẹ́ wọn ànábì wọ́n wà ànábì wà lórí ìjò àwọn sọ́ọ́bà ìmú wọ́n wà wọ́n wà lórí ìjòkó Umar wá change position Umar wá fàbárọ̀kà Umar Umar wá ṣe burú burú lè táwọn akiri ṣe ń jọ yẹn Umar wá lọ́pẹ́ rọ̀ gíínà billahi rabba Umar wá bẹ̀rẹ̀ sí máa sọ pé ànábì ayọ́nú sí ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá wà a sì rọ́nú sí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjítẹ́ tọ́lọ́wọ́ bá lè kẹ́lá wọ́n ní tó wọ́n ní Umaru ti kúnlẹ̀ bá nẹ́bí bí náà wọ́n ní Umaru tó kúnlẹ̀ Umaru tó wà lórí ìjòkó tó tàparadà sí burúk kí náà pè ní burúk òun náà ni kíyàn jòkó kíyàn wá fi ẹkún méjèèjì lélẹ̀ kíyàn fi ẹkún méjèèjì lélẹ̀ ẹlẹ́kùn èèyàn tó fìdí lélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá padà fi ẹkún lélẹ̀ ẹlẹ́kùn tàháwùlù

ó ti wọnú hadithu ẹlẹ́ so ibà ní sí so ẹ̀rí pé lébà náà ẹ̀rí tẹ́mọ́lò ìyẹn náà lọ ẹ̀rí jí ọ̀lọ́ ní tó wà ní ẹ fáwù tó wà náà kírú fáwù ní ṣe kírú fáwù wo ní fáwù wo ní ọba ṣe ẹ̀mọ̀gẹ́gẹ́lẹ́lò fáwù tààlìlù wọ́n ni fáwù tààlìlù kí ní tí mo bá rú tààlì nítorí ní pé fáwọn èèyàn túnmọ̀ sí pé ìdí tó fà tí ó mọ̀rún fi jẹ burúkú ní pé ànẹ́bì ń bínú ọwá bí ń bẹ ànẹ́bì wọ́n ní pàrẹ́ pẹ́tẹ́ ìyàbá ti lè kóyẹ̀ láti di bẹ̀rẹ̀ ayẹ́kọ́ kọ́lẹ̀ láti jẹ́ kẹ́lẹ̀ láti di kíyẹ̀ náà lọ kíyàsù burúkú nù kíyàsù náà ìfọ́rì kíyàsù burúkú nìyẹn ṣe bí ẹni ìrùsùlù dúdú ìlẹ́sẹ̀ ẹlọ́gbogbo àwọn nǹkan òṣèwáyé inú ẹ̀mọ́ kíyàsù ṣe ara tí ó zúrù lókè sí wà mójú tó jù láyé náà ni kìyásù wá ẹ̀mọ́ kìyásù sí ẹ̀mọ́ mọ̀rọ̀ jihad púpọ̀ nǹkan ẹ̀mọ́ báwo ni ó yẹ ṣe kìyásù ẹni tó wà lórí ìjòkó tó tàparadà tó mi lọ bá nẹ́bí sọ́lọ́sọ́lá àbí kìyásù ẹjí ń bẹ̀bẹ̀ tẹ́jú wá ṣe kìyásù ẹjí ń kíyàn èyàn bẹ̀bẹ̀ ẹwà bí ṣe kìyásù ẹjí ń kíyàn káì ẹbí méjì wọ́ra wọn tí ẹ bá fẹ́ di nǹkan wọ́ra wọn gbọ́dọ̀ jọra wọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni ẹ àwọn ẹ̀rí tó strong jù náà ẹ̀rí tán gbẹ́gbẹ́ kiri yẹn tí ẹ ráwọn tó kù bí i ilé ìnáà rí àwọn ayà ẹ̀tún bá yà ẹ̀rí lára ẹ̀rí òun náà ní pé ọlọ́run bá rí ká sọ pé وقضى ربك ألا تعبدوا إلا ọ̀jọ́sì fẹ́ nìkà àbọ́lọ́wọ́ bá ẹ máa ṣe dára sáwọn òbí méjèèjì wọ́n ní ká máa ṣe dára sáwọn òbí wa ní ká máa kúnlẹ̀ sí wọn ká máa kúnlẹ̀ kí wọ́n wà dáadáa ní sáwọn òbí àwọn dáàbá ti kúnlẹ̀ kí ó gbá ìsìn àìsí dáadáa sáwọn òbí báyìí àfíṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì ayà ló sọ pé wọ́n

ọdá tó bá jẹ́ sí pé wọ́n fi dáhùn mẹ́jà náà àdúnni mìnà rọ́nà ẹmẹ́ rẹ̀ ya pa ilẹ̀ fáwọn òbí méjèèjì ìtumọ̀ rẹ̀ ní kúnlẹ̀ adẹ́kọ́lọ̀ ọ̀bá pàdébì náà láti kọmọ kúnlẹ̀ fáwọn sàhábà lọ ọlọ́ọ̀bá lè yẹ́ pé wọ́n fi jàná àkàlìmẹ̀lì tábẹ̀ àkàmìlẹ̀ mùmìnì ilẹ̀ nẹ́bì máa rẹ̀ yá pàrẹ̀ lẹ̀ fún gbogbo àwọn tó bá tẹ̀lé àwọn tó bá tẹ̀lé àwọn mùmìnì àwọn sọ̀hábà ọlọ́ọ̀bá ń pàrẹ̀ láti ẹkọ́ mẹ́ kúlẹ̀ fáwọn sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹ̀wẹ̀ rí waqfid janahaka liman ittaba'aka minal mu'minin ọlọ́ni ànábì máa lẹ̀ ya pàà rẹ̀ lẹ̀ fún àwọn tó tẹ́kẹ́ ni o àwọn tó tẹ̀lẹ̀ ọ̀tẹ́ jẹ́ múmìnì so ẹbá ní ṣe so ẹ̀rí pé lélẹ̀ iṣẹ́ rí bákan náà ní parí ẹ̀rí wọn tó tí wọ́n mú wá òun náà ni àwọn ayà méjèèjì tàbí tájú pàyẹ àmọ́ tán ń lò bẹ́ẹ̀ ni pé wọ́n ní nígbà tó bá ti tọ́ wípé tí ànábì adam àwọn màláíkà kan tẹ̀ fánàbí adam kẹfò ní bẹ̀lẹ̀ fánàbí adam àtàwọn àwọn ìyá mẹ́lẹ̀ yusu kan ṣe bẹ́ fánàbí yusuf a jẹ́ sí pé ayẹ́pọ́tọ́ káwà náà máa ṣe bẹ́ tẹ́bá sọ pé a ṣe bí ṣẹ́rí ni ẹ ṣẹ́rí wọn ní tòótọ́ ọ̀bẹ̀ ṣẹ́rí wọn pé ṣe ṣẹ́rí àwọn tó kọjá lọ òfin tọ́lọ̀rọ̀ bá lékẹ́lá ṣe fáwọn ànẹ́bì tó kọjá lọ àbáwọn ẹjọ́ tó kọjá lọ ṣé òfin ní ọmọ ẹjẹ́ láwà náà lórí àbíkẹ́ ni àbíkẹ́ ṣẹ̀rí àṣíwá àwọn abákan sọ pé ṣẹ̀rí àní ọmọ ẹjẹ́ fún wa àwọn abákan ní kèrè ṣẹ̀rí àní ọmọ ẹjẹ́ fún wa pé òfin wa òfin tí wọ́n kò sé o kèésì òfin léwa lórí àyàbí tá a bá rí nínú òfin tiwa tó sé kí ni ní tó múrú ẹ̀wà bẹ́ẹ̀ lọ́yà àmọ́ tí ìbá ti ṣe bẹ́ẹ̀ òfin wọn ni máa jófin wa ọ̀rọ̀ yẹn ló sì lálàáfíà kílọ́fà ọlọ́wọ́bà alékẹ́lá sọ nínú suratul Baqara ọlọ́ni ma yanzagh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha alam ta'lam anna Allaha ala kulli shay'in qadir ayà yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti wọ ìlúmùl Qur'an tó bá kọ́ ìlúmùl Qur'an dáadáa ayà yẹn bá mẹ́ àti annasi wal mansukh sí ní ó bẹ̀rẹ̀ láti wípé ṣẹ̀ríà kan tó ti nà sáfọ̀ tó ti pa ṣẹ̀ríà tó kọjá lọ rí àbí ọ̀pá rẹ̀ ibi tí násìkò ti bẹ̀rẹ̀ ní ẹ tí ó lọ́rọ̀ àdékẹ́lá bá ti gbéṣẹ̀ rí àtọ́bá ti gbóṣẹ̀ àkàrí dé báyìí yóò fi òfin tó tó ní yóò fi yọ́kọ́ àdẹ́bí omi nǹkan yẹ láwọn òfin kan ní tí ó nà sáfún àwọn òfin tó ti kọjá lọ nọ́sù ni nọ́sù mo sì máa ń ṣẹlẹ̀ nínú ṣẹ̀rí àyẹ náà bákan náà ṣẹ̀rí àkan náà ọlọ́ọ̀bà àdékẹ́ ti sáájú bá òfin kan wá tó bá yá ọlọ́ọ̀bà àdékẹ́ lọ́tọ̀ wá mú àwọn òfin mẹ́wàá láti pa àwọn ti sáájú ẹ so eléyìí báyìí jẹ̀lí ìlú tó clear táwọn àfá oníwùsùlù tẹ̀sírì máa ń lò lórí pé ṣẹ̀ríà àwọn tó ti kọjá lọ ṣẹ̀ríà ti wájú ti nẹ́sùn ẹ̀ ó ti parẹ́ ẹlẹ́ẹ̀kejì ayàtọ́wà nínú sọ́tún Maida tánàbí Isa tó ń sọ fáwọn Bani Isra'ila pé inú katọ́lọ̀ wọn bá lè gílágbẹ̀ ìjẹ́lẹ̀ lórí orí tó wà ní uhilla lakum ba'd alladhi hurrima alaykum ọlọ́run bá fi ránbí tí pé kí wá sí lẹ́tọ̀ fún yín apákà àwọn nǹkan tó ṣe léèwọ̀ fún inú ṣẹ̀rí ànẹ́bì Musa ó túnmọ̀ sí pé kódà bí ànẹ́bì Musa lè jẹ́ nàbí yúmin àbíyá ìbà ní Isra'il ọlọ́wọ́ bá mú ànẹ́bì Ìsá láwọn ṣẹ̀ríà kan tí ó máa pa ṣẹ̀ríà àsànẹ́bì Mùsá rẹ̀ tẹ́lẹ̀ lẹ́kọ́ ti sáájú wà láàrin àwọn Banu Israila tẹ́lẹ̀ tí wà bí tálí ilé ìta ilẹ̀ sọ yìí nípa sànẹ́bì Adam alayhi salatu wassalam tọ́lọ́rọ̀ bá ní kẹ́lá pàrọ̀ màlẹ́kà láti ẹ̀kọ́ṣe àti tàwọn mẹ̀yà lẹ́bì Yusuf tọ́lọ́rọ̀ bá tí wọ́n ṣe bá lẹ́bì Yusuf alayhi salatu wassalam kìí ṣe ṣẹ̀ríà sàlàyé nígbà tó ń sàlàyé ayà ẹ̀ pé ilé ìbáyìí kọ̀ yẹ kò gbò ní nǹkan tó tọ́ nínú ṣẹ̀ríà tiwọn ó ní títí bá tó fi lórí ànábì Ìsá ó ní wà múrí ma ha gá fi millatina àmọ́gbà tó wá dínú mílà tànẹ́lùwà Muhammad tọ́lọ̀mọ̀ bà lè kára ti ṣẹ̀rí àti ẹ̀rẹ́sẹ́ ọlọ́mọ̀ bà lè kára wá parẹ́ àwọn ọ̀gbọ̀nà máa kúnlẹ̀ kíra wa agbọ̀nà máa kúnlẹ̀ fẹ́ni kankan nínú ṣẹ̀rí àti wa tí lè bá ilẹ̀ àwọn ṣókí nínú àwọn nǹkan tí àwọn wọ̀nyí máa ń gbára lé àtàwọn nǹkan tó máa fi ń dárù jùlẹ̀ fáwọn èèyàn lórí ọ̀rọ̀ kúnlẹ̀ so lẹ́yìn ilé báyìí kò sí kankan mí tó kù mọ́ tí ó bá ní sí ju àwọn ẹ̀fẹ̀ àwàdà tí ó bá ní sí àti àwọn ọ̀rọ̀ tó ẹ́sẹ́ yóò kà máa kọ̀yìn àwọn èèyàn sí àwọn èèyàn tán bá gbé ládùúgbò wọn àbí tí ó kà máa mú àwọn èèyàn kórìíra àwọn tí wọ́n so inshallah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a lọ síbi ẹ̀rí àwọn tí wọ́n sọ pé makruhu ni àtàrí àtọ́sọ pé ṣírkì so àti nítẹ̀síwájú ní parí àpàdà wá sàlàyé ẹ̀rí àwọn tó sọ pé ẹ̀ṣẹ̀ ni èwú ló tẹ̀síwájú ní gbogbo ẹ̀ so abẹ́lọ́wọ̀bà ní kẹ́lá kọlọ̀bà kí ó fún wa ní àgbọ́yé Islam kọlọ̀bà kó dẹ̀ fún wa ní àgbọ́yé súnnà ọlá la illallah